alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi akmala dinahu fi kitabihi wa sunnati rasulih ọba tí ó ti yanjú gbogbo tá fi sẹ̀sìn sínú alukur'ani àti sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam tá fi ní ma dààmú káàkiri tọrọ òfin ní dàrú mọ́ wa lọ́wọ́ ọlọ́run ó sẹ̀sìn kalẹ̀ ó wá sọ tíra kalẹ̀ tá fi sẹ̀sìn náà nítorí ti wà nù tíra yẹn òní wọ́n ń pè lẹ́sìn ọlọ́run ọba tó ṣèyí yóò dá ká dúpẹ́ fún nítorí bí ọba sọ tíra kalẹ̀ ni tí ó sì sọ súnà kalẹ̀ àbáwọnú dààmú ẹ̀sìn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tí ọ̀rọ̀ ẹ̀sìn ti dàrú mọ́ lọ́wọ́ kọ́lọ́run mọ́sà ìbá wa fi mọ́lẹ̀ alukọ̀ránì àti súnà kọ́ bá fi sínú gbèsè ayé tiwọn náà wasalaatu wasalaamu ala nabiyina muhammadin àánú ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà muhammad wa ala alihi wa sahabi ajma'in kó sì bá gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sahaba lápapọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìdáfẹ́gbéyàwó lẹ́ni òun náà ni bid'iyyatul ihtifali bil mawlidi nabawi mọ̀lódì ayẹyẹ mọ̀lódì àti ń gbọ́ láti gbàtà ti wà ń ni wà ní ọdún mọ̀lódì ayẹyẹ mọ̀lódì mọ̀lódì ànábì ìhàwó lẹ̀sìn kọ sí ìhàwó lòun náà kọ sínú ẹ̀sìn èyí tá a fẹ́ fi múlẹ̀ nírọ̀lẹ́ yìí òun náà lòdodo ọ̀rọ̀ ẹyọ ọ̀kan tí ó máa bẹ títí táyé parẹ́ òun náà ni pé mòlúdì ànábì kò sínú ẹ̀sìn Islam ká máa ṣayẹyẹ mòlúdì ànábì ká máa sọdún mòlúdì ànábì kò sínú àkọọ́lẹ̀ Islam kò sínú Kùrán bẹ́ẹ̀ ni ò sínú àdìsí àwọn àáfàá jàǹdùkú kan ló gbé kalẹ̀ tí wọ́n fi dẹ̀sìn rú àwọn ni wọ́n kì í bọnú ẹ̀sìn gbogbo ohun tó bá ti wá kì í bọnú ẹ̀sìn àṣírí ọ̀mà tú bá a bá ti wọnú koran tá a bá a gbogbo ohun tó bá ti kì í bọnú ẹ̀sìn àṣírí rẹ̀ ọ̀mà tú tá a bá ti wọnú àdìsí tá a bá a wọ́n ní kíní yẹ ẹ̀sìn ni àmọ́ ànábì òfijọ́ kan ṣe rí o wọ́n ní kíní yìí àáfi súnmọ́ lọ́ọ̀ àmọ́ ànábì ò gbé kalẹ̀ fún wa pé ká máa ṣe o gbogbo wa náà tá a bá máa ń tà ń ṣe ànípè lẹ́sìn mọ́ a máa pè ní àdádálẹ̀ sínú ẹ̀sìn àdádálẹ̀ sínú ẹ̀sìn sì ní òun ni wọ́n ń pè ní àrọ́dàrọ́dà ẹ̀sìn òun ni wọ́n ń pè ní bìdíà mòlúdì mòlúdì tá ń tẹnu mọ́ tí gbogbo wa tá ń palẹ̀ mọ́ mọ́fọ́jú ayé ẹ̀ ṣòfò. E mòlúdì mòlúdì tó ń palẹ̀ máa tọ́ lọ́fẹ́ fi súnmọ́ lọ́wọ́n bá yẹn mọ́ fowó ṣòfò mòlúdì mòlúdì tó lọ́fẹ́ fi súnmọ́ lọ́wọ́n yẹn ẹ mọ́ ṣe wàhálà dànù mọ́ ṣe wàhálà dànù ẹ torí ẹ̀sìn ló pè é tọ́ ọ bá pè lẹ́sìn ní sọmọ pé kò sọ̀rọ̀ àbẹ́gbà tó ti pè lẹ́sìn àwa wọnú Kùránì àwọn àdìsí àbá kò ní dáa kó pè lẹ́sìn máa ní tí ọba ti sínú koran tó súnà àdìsí ń wé pè lẹ́sìn ẹ̀sìn ẹ̀sìn ni wọ́n máa ń pè kọ́lọ́mọ̀jà sẹ̀sìn bẹ́ẹ̀yàn bá fẹ́ sẹ̀sìn kó tètè pa mòlúdìtì ànábì ni kó fèsì kó máa tẹ̀lé ànábì kó máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tá ànábì kọ́ wa kó máa wùwá rí láti fi tẹ̀lé ànábì kó máa jápèjúwe dáadáa nínú àwọn ọmọlẹ́yìn ànábì ètò wọn ni ká máa ṣe nù wọn ni ká máa ṣàjọyọ̀ wọn ni ká máa ṣe pàtí alìsìláàmù ẹ̀rí ẹ̀sìn wa yìí alẹ́dì jẹ́ àbíhi rasulullahi sallallahu alaihi wasallam tí ànábì mú wa ẹ̀sìn yìí qad akmalahu Allah qabla mawtihi sallallahu alaihi wasallam kánábì tó jáde láyé lọ́wọ́n bá láti parí gbogbo ẹ̀ ọlọ́run sì sọ sínú Qur'an ìgbèrè ànábì mọ́ dára ẹ̀ láàmú lẹ́ni náà ni kò ní dọ̀la ẹni ọjọ́ àràfáì ẹni ọjọ́ àràfáì èní náà ni mo ti ṣàlàyé gbogbo nǹkan tí mo fẹ́ kó fi sìn mí àti gbogbo àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn rẹ̀ mo ti parí gbogbo ẹ̀ fún ọ mo ti yanjú ẹ̀ kò sí nǹkan kan tó tún kù mọ́ o a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní al-yawma èní akmaltu lakum dinakum gbogbo ẹ̀sìn tẹ́ fi sìn mí mo ti parí gbogbo ẹ̀ fún yín mo ti ṣàlàyé gbogbo ẹ̀ wa atmamtu alaykum ni'mati mo sì ti parí ìdẹ̀ra mi lẹ́yìn lérí ẹ̀yin muslims ẹ̀yin lẹ́wà nú dẹ̀ra ẹ̀mọ́tún dára yín láàmú mọ́ ọlọ́run bá ní torí pé mo ti fún yín lẹ́sìn ẹ̀ fi sìn mí mo gbogbo ẹ̀ sínú kura torí pé mo fẹ́ kẹ́ wà nú dẹ̀ra wa raditu lakumul islam dina ọlọ́run ní ìsìláàmù tẹ̀ ń ṣe ẹ èméjì o ẹ̀sìn tí mo yọ́nú sí náà nù ó ìyọ́nú sẹ́sìn mi ìmọ̀lẹ́ Islam Suratul Maida Quran five ni àyà ti ń kà yìí ibẹ̀ lọ́lọ́run ti ń sọ Quran five Suratul Maida àyà ẹlẹ́kẹta nígbà tí ọlọ́run bá wa la ọ̀rọ̀ tó tóbi báyìí mọ́lẹ̀ ipe ẹ̀sìn ti parí ká nábì ò tó lọ àwa wo gbogbo ẹ̀sìn tọ́lọ́run sàlàyé fún nábì àwa wo gbogbo ẹ̀ pátá àwo lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan gbogbo ayé Quran pátálákà látòkè délẹ̀ kò wá sí ayé mòlúdì mbẹ ìyá lásọ ìyóngóòlù bàbá onírin bàbá oníbúlọ́ọ̀kù àwọn ajínáwó sínú ẹ̀sìn sọgbọ́n dáńsọ báyìí gbogbo ayé tó wà nù Quran pátá látòkè délẹ̀ kò sí ayé mòlúdì mbẹ ìpè ẹ̀sìn mòlúdì padà tá a bá ti rí nǹkan mí nínú Quran sẹ́mi pé ń bọ́ lótòkùtà àtúnwò àtúnwò ní sọ̀rọ̀ pé ká máa pẹran kó mọ̀ sínú Kùránì bọ̀tọ̀ wà ní àdísì níbo ti wà ní àdísì yẹn ní ó ti dẹ̀sìn ká máa pẹran kó mọ̀ kò sínú àyà kan tó ti rí àmọ́ wà nínú súnà ó wà ní àdísì tó sì jẹ́ pé àdísì náà ni ààyè kejì tá àti máa mú ẹ̀sìn mọ́pọ̀ orí inú Kùránì tó bá ti wà ní àdísì àwa tu gbogbo àdísì náà látòkè délẹ̀ kútùbù síta gbogbo tíra àtàwọn tíra míì náà tó jẹ́ tíra àdísì tó lálàáfíà gbogbo ẹ̀ látú pátá kò sádìsí ẹyọ kan tí ń sọ̀rọ̀ lérí mòlúdì àfa ó sì tún parọ́ ó sì tún gbọ́ sẹ́yìn abẹ́rẹ́ níbi ilẹ̀ mọ́dé yìí níbi ọ̀rọ̀ ẹ̀sìn ti kílíà dé yìí sí gbogbo ẹ̀dá ayé tí ń bẹ ní gbogbo àgbáńlá ayé wọ́n tún sọ pé mòlúdì ẹ̀sìn ni àyàwó lọ́wọ́ àmú wa wo lọ́wọ́ àmú wa àbítọ́ máa parọ́ irọ́ ló kù lẹ́yìn àdìsí irọ́ ló kù lẹ́yìn kùrán ẹ̀yọ́ màá yá مولد النبي استحدث في القرن الرابع بعد قرن الرسول وقرن الصحابة والتابعين بعد القرون المفضلة wọ́n ní mọ̀lúdí ànábì kálá ń sẹ́yẹ mọ̀lúdí ànábì wọ́n ní wọ́n dá alẹ́ ni lẹ́yìn ọgọ́rùn-ún ọdún kẹrin tànábì ti sẹ́yí jíra ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ òun sọ mọ̀lúdí ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kejì ọgọ́rùn-ún ẹlẹ́ẹ̀kẹta kò sẹ́nìkan tó ṣe mọ̀lúdì ànábì ò ṣe àwọn sàábà ò ṣe àwọn tábìyàn ò ṣe nígbà wá di ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kẹrin ọ̀gbọ́jàmá ẹ̀yọ́ miami làwọn kan tí wọ́n ń pè ní alẹ́ ọ̀bẹ́ìdì yóòn bani ọ̀bẹ́ìdì àwọn ni wọ́n bọ́ sí ìjọba àwọn ni wọ́n wá bẹ̀rẹ̀ àwọn tá a wí yìí ni wọ́n wọ́n wá sàfẹ́ sìn àáfàá ṣe à àáfàá ṣe à ọmọ tá ń pè ṣe à àwọn tí wọ́n máa ń ṣépè láwọn sàhábà tí wọ́n láwọn gbàlù kùránì gbọ́ àwọn tí wọ́n máa ń ṣépè láwọn ìyàwó àdínábì àwọn náà ń pè ní àfa ṣíà wọ́n láwọn ni wọ́n dámọ̀ olúdi tó ń ṣe ńlẹ̀ ọwá ní wọ́n mọ̀ fi súnmọ́ lọ ta ní wàá ẹ̀ lọ́wọ́ rẹ̀ anábì ni wa iyyakum wa muhdathatil umur anábì ni tọ́ èmi lọ ní o ọ̀dọ̀wọ́ yín ìkìlọ̀ ní o àsọ́lẹ̀ ni pẹ̀lú àwọn tẹ́ máa dálẹ̀ nínú ẹ̀sìn tẹ́mi ò mú wa fa inna kulla muhdathatin bid'ah gbogbo ń tẹ́ bá ti dá sílẹ̀ àdádálẹ̀ wọ́n ń pè ó òkú làbí ni àti ìdọ̀láàlá ní tẹ́ bá sì dá sílẹ̀ tẹ́mi ànábì ò ṣe tí ì sì pàṣẹ pé kẹsí ìṣìnà ni dọ̀láàlá lóòfin ní máa pe mòlúdì ní bídí àásánà wọ́n ní ànábì ni wọ̀kú làbí ni àti ìdọ̀láàlá ànábì ni gbogbo bídí àpáta àdádálẹ̀ pátá ànábì ni ìṣìnà ni àánú ni nígbà wọn pè kan lánàá ṣé àánú dáadáa wà bídí àásánà má sọ̀sọ̀ kú sọ mọ́ lè wà nǹkan míì sí i ìgbà tó di ọgọ́rùn ọdún keje ọba kan tẹ́ ń pè ní almuzaffar nílẹ̀ misra òun ló wá dé ládé ó wá sọ di gbajúgbajà wọ́n wá bẹ̀rẹ̀ sí fún akáàkiri ìlú mọ̀lúdì ni ẹ máa ṣe o wọ́n ti bí ànábì o ọjọ́ bí ànábì lọ́kàn o ẹni bá fẹ́ràn ànábì ni kó máa ṣe o bí ìwọ̀n bá fẹ́ràn ànábì kò ní ṣe o wa min al-muttafaqa alayhi gbogbo wa náà láti gbà pé ẹ̀sìn wa yìí ẹ̀sìn wa yìí ẹ̀sìn wa yìí táǹṣe bàbá kírun wà kí mú sọ̀látà ló jẹ́ kí àyà wà bàbá gbáwẹ̀ bàbá yọ zaka wà á tu zaka àyà wà gbogbo àná làkíw ramadan tá ń gbà kutiba alaykum siyamu ló jẹ́ àmà gbà àyà ni walillahi ala nnasi hijjul bayt ọlọ́wọ́n bá ní hajj hajj kẹlọ lè ṣe àyà ni gbogbo àyà yìí là ń rí láàfin ṣẹ̀sìn àyà ò lè rí tẹ̀sí ń ṣe ayẹyẹ mọ̀lúdì ọdún àwẹ̀ wà ọdún iléyà wà ayẹyẹ wà fún wa àyà wo lẹ́yìn wá gbára lé àdíyèsí wo lẹ́ gbára lé àwọn sàábà ò sí Imam Malik kí o sí sáfihàn sí Abu Hanifa ò sí Imam Ahmad ambel ẹ̀rí màá yá mi nínú ẹ̀sìn wa bàbá yìí lè jẹ́ pé mòlúdì ẹ̀sìn ni Abubakar ni ó kọ́kọ́ sí torí Abubakar fẹ́ràn nábì jù yín lọ bàbá yìí jẹ́ pé mòlúdì ẹ̀sìn bá ní Umaru ni ó kọ́kọ́ sí àti Uthman àti Ali àwọn ilé ìfẹ́ràn nábì jù yín lọ ẹ̀ ẹ̀pàrọ̀ ti ìrọ̀ ti tó irọ́ ta pàápàá tí irun dúdú tó fi dé funfun bàbá irọ́ ti tó ẹjẹ́ àwọn nǹkan míì ṣe mòlídìí ò sí lára ẹ̀sìn Islam tá a máa fi súnmọ́ ọ lọ àdáadáalẹ̀ ni ẹ wá rí òfò tó wà ń bẹ̀ ni pé ànábì ni wọ́n ní àmìlà àmàlà ẹni bá dà nǹkan kan lẹ̀ lẹ́sà àlẹ́ amúrùnà tó wá ní kíní ìyá wọn fẹ́ fi súnmọ́ lọ́hùn àmọ́ àwa ká níkan ṣe ànábì ní èmi kí mo ní wọ́n ṣe fọwọ́ rọ́dùn ànábì lọ́lọ́hùn ò ní gbà fọwọ́ mọ̀dúdù gbogbo wàhálà tó bá ṣe ń bẹ̀ àti gbogbo fìtínà tó bá kó rẹ̀ sí tó bá ilé ṣe tán wọ́n sì dá padà sí torí pé wọn ò ní ó ṣe inú àdánwò tó wà nù mọ̀ lórí ẹ̀yọ́ miami tí gbogbo adáfún mọ̀ pé ò sínú Islam àwọn tí wọ́n ń ṣe wọ́n bẹ̀rẹ̀ láti rọ̀bìlà awal wọ́n parí ẹ̀ ní alẹ́ asámú àwẹ̀ Ramadan kọ́lá ẹ wo oṣù tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ dé bọ́bá yìí jẹ́ pé ọlọ́run sọ ànábì sọ ni sẹ́mọ̀ pé ìjọ kan náà wọ́n fi àfi ṣe kálukú ọmọ sí tó wù ń bẹ́ẹ̀ nígbà àwọn ọlọ́run ní akírun ànábì wa ní sọ́lù kàmára ìtumú ní òsọ́lì ànábì ní ẹkírun bẹ́ẹ̀ ṣèlédé mi ń kí ìrún tọ́lọ̀ ní ẹkí yẹn èmi ní kí fún yín nígbà òní mòlídì wà nú ẹ̀sìn wá ṣàlàyé bí ànábì ti ṣe àtàsìkò tó ṣe tí wo fi mọ̀ bó ṣe ṣe ń sìn ló pé oṣù fẹ́ ẹ̀dí afẹ́fẹ́ núlẹ̀ ẹ̀dí àtẹ̀lé èyí ká má bàa di pé àwọn èèyàn á pè wọ́n pè wọ́n ò ní dáhùn torí àwọn èèyàn ẹ̀yin kan fẹ́ sìn ọlọ́run ni wọ́n fẹ́ sìn tí wọ́n ti rí pé ń tẹ̀ ń sọ ọlọ́run sọ wọn ò ní dáhùn mọ́ tó bá ti yé wọn ò ní padà dáhùn lẹ́yìn náà àwọn àwọn kèfèrí àwọn ni wọ́n máa ń ṣe birthday fún àwọn ànábì wọn ànábì ni máa ń kọ́ṣẹ́ àwọn kèfèrí òun náà ti dára wọn a máa ṣe mọ̀lúdì ọkùnrin àtọ́ obìnrin wọ́n máa lọ́pọ̀ mọ́ra wọn máa jó wọ́n máa kọrin ẹ̀sìn ó débẹ̀ ò ní gbọ́ọ̀rọ̀ tí ó mú ọ bẹ̀rù ọlọ́run lẹ́yìn náà a máa sọ̀sọ̀ kú sọ wọ́n lè pa ànábì ní gbogbo ayé ànábì lọ́lọ́run ọba aláàkọ́ kọ́dá kọ́dá ànábì náà tó ṣe wà ní ànábì lọ́lọ́run ọba gan fi mí gbogbo wórówóró nì bí mo lóde ló ti máa gbọ́ kéèyàn oníyá oníyá Rasulullah ìwà ànábì ṣàánú mi ẹni bá ń sọ yìí nì ṣe ó nírun mọ́ ibi mo lóde lẹ́ẹ̀ ti máa gbọ́ ya Rasulullah ìsìláàmù gidi ni ẹ ṣe ẹ má sí ìsìláàmù tá a bá ìsìláàmù bílẹ̀ ìsìláàmù ànábì tó mú wa ní ẹjẹ́ àṣẹ ẹ̀ sì lè rí àbíkẹ́ kéwú kẹ bọ́ sínú alkitabu wa sunna wọn wà ní dáàmú olùdí kan kalẹ̀ ládùúgbò kan àfi kọ́ ọmọ gbọ́rù pé wọ́n mọ bú súnà àtàwọn tí wọ́n ń ṣe súnà mbẹ́ nítorí pé wọ́n ti mọ̀ pé táwọn ń ṣe kò lẹ́rìí náà Al-Qur'ani àti súnà bá bá ń pè ẹni fẹ́ ànábì ẹ lè tara bọ́ kẹ́ ẹ máa kọ́sí ànábì ni ọlọ́run bá ní qul in kuntum tuhibbuna Allaha ọlọ́run bá ní tó bá dé pé ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run pé anabi sọ fún wọn yìí pé tí wọ́n bá nífẹ̀ẹ́ ọlọ́run fattabi'uni sọ pé wọ́n ni kí wọ́n tẹ̀lé ọ̀yá bó ló ṣe wá tẹ̀lé anabi lórí mọ̀lúdì tànàbí ó ṣe sọ ma pé onífẹ̀ẹ́ ọlọ́run onífẹ̀ẹ́ ara rẹ̀ ọ̀fẹ́ ṣàṣedànù ọ̀fẹ́ pọnmi sínú apẹ̀rẹ̀ gbogbo àwọn tá à ń ṣe ká lè dá dúró ká má ṣe mọ́ àwọn tá à ṣe rí ká má dálẹ̀ sọ́tọ̀ alimuran Quran three ayah thirty one lọ́lọ́run ti ní anabi ní ẹja